أعوذ بالله من الشيطان الرجيم أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا عني شفاعتهم إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسولنا الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم اللقاء الله سبحانه وتعالى عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رب الحمد لله ọba tí ناني dúpẹ́ fún náà ni ọba tí ó tún àwọn kan ti rí kọjá lọ ìṣe pé àwọn àta àpòláyé ìṣe pé bóyá wà dá tó wọn a ń bèèrè ká ma wá rùpàn pé bóyá wà dá jù wọn lọ́la wà fi ṣẹ́kù تبارك ذو العلا والكبرياء ọkàn sì fún wa láǹfààní تبارك ذو العلا والكبرياء ẹ̀mọ́yẹ àwọn ẹni rí tí wọ́n ti lọ kódà láwọn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣíwọ́ iṣẹ́ tó jẹ́ pé tí ìyàn ń gbọ́ ìròyìn wọn ìyàn máa wá wò pé ṣe mo dá tẹ́ nìyí ṣáá تبارك ذو العلا والكبرياء تفرد بالجلال وبالبقاء báwo lè mi ṣe wá rí tí mi ṣe wá kù dúró ẹ̀ tí wá lọ. تفرد بالجلال وبالبقاء ìyẹn náà ló ń túmọ̀ sí pé àṣeyọ́ òun lọ́lọ́wọ́n ẹlòmí àjáde láyé jọ mí ìyádẹ̀ ronúronú ìyá tó máa wá ọrọ̀ ikúrò wèrè kí ló tí kú yóò wá pa wèrè tó jẹ́ pẹ́ ló pa ikúkọ́ ló pa ọlọ́run lọba tó ní kíkú pa. wàsáwù àtẹni tó rọmọ bí àtẹni tí ò rí bí àtẹni tó rí pọ̀kan dìmú láyé àtẹni tí ò rí pọ̀kan ọlọ́run bá ti jẹ́ kí ikú ó ti jẹ́ kó jẹ́ dọ́gbadọ́gba bẹ́ẹ̀nà lè wa kó lóhùn mọ́ rọ̀ ha wà kó ló mọ̀ ọ̀rọ̀ ha inú lè lè fànà ẹ̀. Àdúpẹ́ fọ́lọ́wọ́n bá o. Wà dúníyà náà wà ìmìlì náà ilé ńlá wà tọ́ láti ha lè máa tààrùn ìlàhún kìdọ̀ ìrìn. وقال بها لمتاع إلى قضاء ọjọ́ kan ni anábi sallallahu alaihi wasallam náà ṣáà jáde láyé ó lẹ́gbàrá lára àwọn mùsùlùmí tán wà láyé jọ náà pé tí kì bá ń ṣe pé ikú jẹ́ dandan ni tí kì bá ń ṣe pé kú bá jẹ́ dandan ni láwọn onírò anábi náà ṣe máa wá di ẹni tí ó náà wá jáde láyé kọ́lá bí Umar radiyallahu ta'ala anhu bó ṣe jẹ́ akíkanjú tó bó ṣe strong tó nínú ẹ̀sìn lọ́dún náà information yẹn gbòdì lára ẹ̀ orí bá kan ẹ má jẹ́ kí n gbọ́ pé ànábì kú o kẹ́nikẹ́ni má tuntun ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn dákẹ́ gbogbo ẹ̀pà lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ kò sẹ́ni tó tó túfọ̀ fún mọ́ lóòótọ́ Abubakar tó jẹ́ aṣíwájú tí wọ́n máa rò tẹ̀lé radiyallahu ta'ala anhuma ọ̀nà ọlọ́run bá wá fún ní wisdom tó fi kéde kú ànábì fún ọmọrù láìdárúkọ pé ànábì ti lọ olówá káyà fún gbà Muhammadu illa rasul قد خلت من الرسل فإن ميت أو قتل انقلبتم على أعقابكم olówá káyà yìí bí ó máa rò ṣe yọlọ́ ọ̀kan báyìí sí abúbákiri rí abúbákiri kan káyà ẹ̀ fún ní bẹ́ẹ̀ straight ayá ni mo kókó ń kà mí ọ̀tọ́ mẹ́pàá kú wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi irúpọ̀ náà ti gbòrò gbọ́ pé àbọ́bá Umaru fẹ́ gbọ́ pé wọ́n náà náà fi kò fẹ́ gbọ́ ó ti bínú gan sí lẹ́yìn tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ̀ ọdẹ̀mọ̀ kó burú lóòótọ́ wọ́n máa fi àwọn nǹkan míì kẹ́ni kó má lọ fi tara lọ bàǹkà mí jẹ́ apàdà tọrọ sí farò ṣùgbọ́n kan ti bàjẹ́ torí pé kò kúkú mọ̀ ìfẹ́ ẹ̀ ló lágbára lẹ́yìn àbúbákìrì náà fi wá rí pé àwọn bèmí wà tí a bá fẹ́ ṣe wà sí èyàn kálukú kó máa padà wá lọ bí wàhálà kò ṣeṣe máa sọ fún ní rùmẹ́gbá ṣe ò mọ́ lọ́run ni ṣe òun kó ànábìlẹ̀ kú ni ó ti kú ó ti kú náà ní wá fẹ́ ṣe rárá o ẹlòmí tó máa lọ síbi tí wọ́n ti fẹ́ pàrọwà bẹni tẹ́ni ẹkú tó máa wá ní kí ló wá lè tó yìí ẹkú tẹ́ ṣe wá jí wọn ni à ìwọ́kọ́ ló ṣẹlẹ̀ sí ló fi sọ tó ń sọ yẹn tó bá wọn bó ṣe máa rí lára ẹni tí ó ṣàfẹ́kọ lólùfẹ́ àwọn òní sọrú ẹ̀ ẹni tẹ́yàn ọmọ rí kan tí àbá gbọ́ kú tí ẹ̀dẹ̀ ń gbúrú ẹ̀ bọ́ ṣe ń ròyìn a máa òbí ni ọmọ ni ìyàwó ni ọkọ ni abáàfọ́ ẹni nà bọ́mọ kí ó abọ́lá súnmọ́ ẹni tímọ́tímọ́ kan ó ṣe rí lára Umaru ń jẹ́ náà ó gbòdì Abubakar ló wá tẹnubáyà fún gbogbo ọ̀rọ̀ tó ń sọ fẹ́yìn tó kù yẹn ẹ̀fí lè máa díẹ̀ وما محمد وما محمد إلا رسول قد خلت من قبله الرسل آية إيه؟

afàyàn àrẹ̀dá àwòkún tí là àbí ẹ̀kọ́kọ́ ṣẹlẹ̀ tó jẹ́ sábà bí ikú ẹ̀ mẹ́yà rẹ̀ àmàdà àwòkún tí là àbí jàǹbá sásídẹ̀ntì náà lè ṣẹlẹ̀ ẹ̀rí mẹ́ta ní kò máa sí mọ́tò ń gbà náà ṣe kú mọ́tò nìkan sásídẹ̀ntì lórí máa rẹ̀ nínú ilé kódẹ̀ yọ̀bọ́n tí rẹ̀ kó fẹsẹ̀

ó lè já zẹ́ntì ní asbábù wal mautu wahidun aṣàjẹ́ kankan ṣá ọlọ́mọ sábà kọ̀nẹ́tì ẹ̀mọ́ nǹkan tẹ́ ma máa rán mẹ́nu àfà ìmáta ìyẹn náà ní tí eh, Abubakar kà fún Umar pé tó bá ṣẹlẹ̀ pàdánà ti ẹ̀wà kú àòkú ọwá tí ń jẹ́ kóyẹ wọn pé òsáṣọ́ráàsì pé wọ́n lè pa òun náà. àfà ìmáta àòkú tílà. anábìlọ́lá ń sáyà ìkàlẹ̀ fún ó dẹ̀ ká sí ti ìgbọmọkú tó kú fúnra ara rẹ̀ kò sí nínú ọ̀rọ̀ ọlọ́run.

ẹ máa torí ẹ̀pàrà sí di bídíà ní àbíbí kẹ́ ẹgbẹ́ pàdé. ọ̀nà bí túnmọ̀ àlá àkọ́ bí kọ́. wọ́n máa yan kọlíbù àlá. wọ́n máa yan kọlíbù àlá àkídé ìkì fàlẹ́yìn ẹ̀dùn ọlọ́ọ̀nà ṣe ń á àwọn ẹlẹ́yìn ọkọ́ nira kankan bá wọn ọlọ́run ọba ènìyàn ló lù sí opportunity tí ọkọ́ fi ní láti wà jẹ́nà. wàzàyà jẹ́sì láàbò ṣáàkiri. ọlọ́run ọlọ́run bá ti sáà ti san gbogbo àwọn tí wọ́n bá mú ọlọ́run lọ́lọ́run tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń sin lẹ́san. wà má dún ní yá sí wá bẹ́ẹ̀ ìtìlẹ̀ kọ̀rọ̀ bí. ẹ má jẹ́ àgbàgbé ò ká máa fojoojúmọ́ rántí wọ́n máa ń dùn níyà. ilé ayé tá a wà nínú ẹ̀ yìí. ìwà bẹ́yìn ti lè kàrọ́ bí. ìjà kankan ju ilé ahoro lọ. yóò dirò hazẹ̀lì ló kàdá ṣẹ̀rífù. ẹni tí ò jẹ́ ni yìí láyé ẹni tí àwọn èèyàn mọ̀ tí ò ní yìí tí ò dúró. yóò dirò hazẹ̀lì ló kàdá ṣẹ̀rífù. ó kàdà ṣẹ́rífù. Ọlọ́run ti ṣètò ayé nìyẹn o. Wàyá bí kọ́ wájú rọ́bì kàdó lè jà láàlè. Ikú náà ni òpin ìrìn wa o, ẹnìkan ṣe sọ́lọ̀ ọba tó jọ́lọ̀ ń tó ròyìn ara rẹ̀ fún wa nìkan náà ló máa jẹ́. Wàyá bí kọ́ wájú rọ́bì kàdó lè jà láàlè. Rọ́gbọ̀n kan tó kù

mọ́tò gba ẹran lásán ó kígbe tó fi tẹ́mi fi bọ́lá rẹ̀ ẹni tó bá jẹ́ láàánú òun náà gbọ́dọ̀ sókún pé ẹran ẹran mọ́tò gbé ẹran yẹn á ah, ó dẹ̀ ti kúṣá jọ tí àwọn àgbààgbà fún àkọkú lórílẹ̀-èdè yìí ọjọ́ náà dàbí ọjọ́ tí àwọn ànábì ti ṣe yàwó náà jáde láyé ni àti àmú rẹ̀ tó pọ̀lú náà ni àmúlẹ̀ huzni ọdún ìbànújẹ́ pẹ̀tàwọn afọ́ àgbààgbà kan náà kú tọ́tọ̀ lera wọn Sheikh Muhammad Nasir Dina Al-Albani tí wọ́n kú nínú àwọn àfọ́ ilẹ̀ lárọ́wá tán lákùnláka ọgbọ́nà lámàmà sábà gbórúkọ wọn muhaddith المحدث الكبير lára ni ọjọ́ yẹn náà ni Sheikh wa Abdulaziz bin Baz na wọn náà jáde láyé ah ọdún náà ọdún kan ní nínú àwọn amìlìhùsùnì ọdún ìbànújẹ́ ọdún táwọn èèyàn tọ́lọ̀ bá ní kí wọ́n tún wá wúlò ní pàtàkì jùlọ tó bá ti fi ayé lẹ̀ báyìí kò sí bí òṣè ní ma wá falà sí ni lọ́kàn tẹ́yẹ̀ ni máa rántí irú wọn ẹsẹ̀kẹsẹ̀ tí ṣẹlẹ̀ bá ṣe ṣẹlẹ̀ tó fresh èyàn máa rántí tó bá tún di pé ọjọ́ ń borí ọjọ́ tẹ́yàn bá tún rántí àwọn ìpàdíró fẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ń kó ìrántí atúnsápadà wá sí nílẹ́mìí àbẹ̀rọ̀ gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n ti ṣíwọ́ ṣẹ́ tí wọ́n ti lọ kọ́lọ́kọ́ ṣẹ̀bà ọ̀nà kọ́ ṣẹ̀bà ṣe kú ní ìsinmi fún wa. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Ojú ọ̀nà kan ní kú kó ní kálukú náà máa palẹ̀ mọ́. Al-mautu babun. Tí a bá ronú pé pẹ̀lú tó àwọn ọjọ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí kọ̀ọ̀kan lọ́wọ́. Al-mautu babun. Ìwọ́n ni wọ́n ń ṣe kankan lọ́wọ́. وكل الناس داخله رقود مغبا ثم يا نال وانا في شيء تون شيء منا في شيء تمنا شيء يا ليت شعري بعد الموت ما الدار آه. يا ليت شعري بعد الموت ما الدار كان ilé tí ó fara sí ni pé kò síbò mí ta tún lọ lẹ́yìn ìgbàta bá kú mọ́ jínú sáré lọ. Àdáró jánà tó kọlé dé ní àmì ìlítà bí máa. Ibẹ̀ láti máa máa lọ sínú ilé ìkẹyìn pátápátá. Àdáró jánà tó kọlé dé ìsára kọ́ yẹ pé náà lè jẹ́ náà onídẹ̀ra. ní àmì ilé tàbí máa. yóò ti lè láhà wà nǹkan sọ́rí tàfà náàrò. yóò ti lè láhà wà nǹkan sọ́rí tàfà náàrò. iṣẹ́ tí yàn bá ṣe tí ò bá kúnjú òṣùwọ̀n. Ah, ìdàkejì àrìjánà náà ni a máa gúnlẹ̀ sí. Mùmá máa hálà ní ìmàlè náà sì gé ìròhùn máa. Àtàlìjánà ti náà yìí, mú máa máa hálà ní. Mú máa máa hálà méje kan ni wọ́n. máa. Sáyè kẹta ń jẹ́gbẹ̀rẹ̀ kẹ́ á mọ̀ fáwọ̀ ẹ̀dá. lè náà fún sí máa ẹ̀wò èwo ní tí wọ́n náà ṣiṣẹ́. Àwọn sọ̀rọ̀ lè náà máa dá àwọn Òṣùmọ̀ yàyàn lẹ nígbà tí a bá rí tẹ́rù ọlọ́run bá ń ṣiṣẹ́. Ó ń kírun gbá ẹ̀wẹ̀ ń ṣe dáadáa. Ó wá ṣe ń torí tọ́lọ́run. ìtí àṣẹ torí tọ́lọ́ náà ni a máa bá nínú ìwé ṣe èèyàn ìtí àṣẹ torí ẹ̀yìn ayé ayé ti yìnyẹ̀ ó ti parí náà ni ó ti tán torí ẹ̀ tó jù nínú dáadáa ni tí a bá ṣe pamá dáadáa ti gbangba táyé ọ ti gba bẹ̀rọ̀lọ́wọ́ bá kó jọ kó ṣàmójú kúrò fún wa kó jáde máa ṣe dáadáa o kó làwá kúrò níbi àwọn tó lè ba àwọn ìjọsẹ̀wà jẹ́mọ́ wa lọ́wọ́ ọgbà ẹni wa wa abúfà ọ̀sá ẹ̀rẹ́ tí àwọn náà ṣe wọ́ṣẹ́ tí wọ́n padà tọ́dọ̀ ọlọ́run kọlọ̀kọ́ jọ kọlọ̀kọ́ má ṣàbà ṣe pín ìsinmi fún wọn ìyàwó tí wọ́n fi sílẹ̀ àti àwọn ọmọ inú àwẹ̀ náà ni wọ́n wà tí wọ́n fi dákẹ́ tí wọ́n fi tí wọ́n fi rìnrìn àjò alọ́ọ̀dé láti yọ́mù lè jùmá ilẹ̀ tí hádẹ́sà yìí ti ṣẹlẹ̀ tí wọ́n ní ẹjẹ́ ìgbà náà ni wọ́n ti wá wà lẹ́nu ẹ̀pẹ́ tọ̀ kọlọ̀kọba fún alálàáfíà ìgbàtọ́lá ń dẹ̀rí pé ìtó yàtọ̀ sálàáfíà o náà ni tó kàn nínú ọ̀rọ̀ wọn àwa òkúnkún mà kò tẹ̀lé pé ọlọ́run bá ní kí àsìkò tí kó wá ń lọ tó bá ti tó ti tó náà nìyẹn àsìkò tí wọ́n tó láàárọ̀ yìí nìyẹn àwọn ti padà àbíọ́lá kó má ṣẹ̀bà wa ròrò sáárì fún wọn bẹ́ẹ̀nà láti ṣàfẹ́kù kan nínú àwọn àfọ́ àwa Abu Ishaq Al-Huwaini sáwọn náà jẹ́ ọ̀kan nínú àwọn mọ̀kẹ́wò Sheikh Muhammad Nasiruddin Al-Albani tí mi náà bá sọ pàápàá mi ni wọ́n mi ò jẹ́ àyọ̀pá torípé nínú àwọn àfáà tó yẹ pé kíṣẹ́ tí wọ́n wà nínú àwọn kíṣẹ́ tí mo kọ́kọ́ máa rà ń gbà tí mo tó máa lọ sí Kánò dáadáa àwọn aṣírítọ̀ wọn bá ti rà wà nínú àwọn aṣírítọ̀ tí mo ń gbọ́ dáadáa láwọn ọdún náà tọ́lá ń lò ní sábàbù àgbọ́yé tọ́nà tọ́lọ ń gbọ́gbọ́gbọ́gbọ́ lẹ́kùnfàárù tọ́nà tẹ̀ṣẹ̀ sọ ní kò pẹ́ yìí àti kẹsẹ̀tà àwọn afẹ́ẹ̀sì mí bẹ́ẹ̀ afáwàyí náà ọlọ́run bá kẹ́ wọn pẹ̀lú ìmọ̀ ọlọ́run kẹ́ wọn pẹ̀lú ìṣàlàyé ìtàmọ́lẹ̀ òjòjò ọ̀rọ̀ ọlọ́run Abu Ishaq al-Hawali táwọn ẹni rí báyìí bá ń ṣípò padà anábi sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́ bá ní kó ìmọ̀kúrò lórí ilẹ̀ in ti záà kò ní kòkúrò kókọ̀ máa yọ mọ̀kúrò à ní rí mọ̀mọ̀ ní lára ìmọ̀ṣe máa wà lára èèyàn ó ní ṣùgbọ́n máa máa kúrò nílẹ̀ bẹ̀kọ́bdẹ̀lẹ̀ ọ̀làmá pẹ̀lú tọ́lọ́ bá ti ń pẹ̀lú àwọn ní mímọ̀ táwọn ní mímọ̀ bá ti ń kú ìmọ̀ náà ti tó fi máa wájá sí pé àwọn èèyàn tó máa wá pọ̀ láyé fẹ́ náà àwọn aláìmọ̀kan ni ọ̀nà àwọn èèyàn wá mú àwọn ìtọ́kọ̀rọ̀ náà sọ̀rọ̀ ó sájú káàlá àwọn tó máa jẹ́lẹ̀ ìmọ̀kan àwọn máa máa mú gẹ́gẹ́ bí ẹni táwọn lè máa gbàmọ̀ lọ́dọ̀ ẹ̀ nígbàtí ó olójú kan bólójú dá ọ ló máa padà wá di ọba níbi tí ó ti sí ẹni tó rìnrìn rárá olójú kan kan wá di ọba nílẹ̀ àfọ́jú ni ìyẹn náà ni gbogbo oríṣiríṣi tó pọ́nlẹ̀ náà lásìkò yìí ọmọ ilé kí ó pọ́nlẹ̀ rẹpẹtẹ ilé kí ó pọ́nlẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n wọn ní mímọ̀ tí wọ́n páyọ̀ lọ ń kéré tóníkálukú náà ti wá di skọ́lá àwọn èèyàn náà ti wọ́n wá tẹ́ni àwọn ẹni wata ṣàjọ́ àfúnyà ti gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ tí wọ́n ti lọ àtàwọn òbí àwátá lóbi lọ́hun náà tí wọ́n tẹ́lọ́ kú yìí ọlọ́njẹ́ máṣe bá wà pa pọ̀ kẹ́ ọ̀ṣẹ́ wọn ni ọmọ àdìjẹ́nà ṣe bí tán wà iláyè ìjẹ́ra fún wọn fífẹ̀ tí wọ́n lára bá wọ́lá dáadáa ilé ìdìbò mọ́ ọgbá yìí wọ́n ṣe ọlọ́mọ́ṣàbà tó bọ̀ fi ṣe ìdẹ̀kù lẹ́nu ìwà tó wọ́n yáwà yìí tó yí wọ́n sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan yìí fi náàzẹ́ntì lẹ́nu ọ̀sẹ̀ tó yóò kọjá lẹ́nu jímà tó kọjá sí ìwọ̀nlọ́pùwọ̀sọ́dọ̀ lónìí àwọn tó jà wọn fọ́ nílùú ẹ̀dẹ́lọ́n náà ti ní àwọn ti màlá wọn pé á ah, torípẹ́ni tó lákì kanjú tó lákì tíyàn ni ẹgbẹ́ tí ẹni activities kan báyìí tó bá ti délẹ̀ tó jọ́rọ̀ ẹ̀sìn ọmọ ìyá tó ráyè ní a fi tán ṣe lẹ̀ tó jẹ́ sí wọn ọ̀nà abẹ́rẹ̀ sí gbáwájá máa gbẹ̀yìn àmá gbáwájá máa gbẹ̀yìn ilé náà tó ní ń tàà lè máa bá wọn fi bí ọlọ́run kó kọ́lọ̀n wọ́lá wọn dáadáa bẹ́ẹ̀ kọ́lọ̀n kọ́ mọ́ṣàbà fi kẹ́ wọn wọ́n sọ tèmi wọ́n sọ títí náà jọ kan àkọ́kọ́ ni káṣàtì ẹ̀sà níyàn wà ṣe tó tó bá ń jẹ́ ti wá tìrìpín jẹ́ tí yàn bá lọ ayé àtọ́ wọn ni ah, alágbájá ọmọ pẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹni tó ti kúrẹ̀ ìdá ni ó ṣe bẹ́ẹ̀ fún ọ́nà ah, tó ṣe fún mi kò àwọn tó lẹ̀ mi bá gba ẹ̀mí ẹ̀dá kan tó bá kúrò láyé wáyọ̀ fọ́rọ̀ ṣùjárù

ọ̀ṣọ̀járuhun. Bí mi bá kú, iná ọmọ rẹ̀ a máa dùn nípa dúpẹ́. Ìdámà tàìzánú. Ọjọ́ tọ́mọ mi bá kú, iná òbí rẹ̀ a máa dùn ní yẹ́nà máa ń ṣẹlẹ̀ ń gbà ní. Ìdámà tàìzánú. Tó kí ní gan ti máa sọ pé ikú ọmọ yìí gan, ó tẹ̀wọ̀n lọ́rùn tí ó wà láyé ẹ̀ tó ń bà ní níjẹ́. Ìdámà tàìzánú, ìwọ̀yẹ̀ fọ́nrán ṣ

ولكن إذا ما يحزنون لفاتده يحزنون بفاقده يحزنون لفاقده يحزنون لفاقده mínú mọ̀ wọ́n rí ṣé fámílì wọn ni abúyáná ah, ah, jẹ́ bí o. ọ̀làkì ah. ní ìlàmà yàhàzánú na lè fàkọ́dì yìí. tí ẹkún wa ń ran ẹkún ìgbé wa ń ran ara wọn.

àwọn èèyàn tó wá tẹ̀lé òkú ìwà wa ń sùn fún oníkálukú ń ṣe dárò ẹ̀ anábi ni wọ́n jẹ̀bàdì àwọn ènìyàn asìnà àléhì kọ̀yọ̀rọ̀ wọ́n sọ dáadáa ń pẹ ènìyàn pé áhà ah, láhàtùwà ọlọ́run tó sílé ah, ah, inú wọn bàjẹ́ ara wọn ò yá wọ́n sì à ń sunkún ni wọ́n bara jẹ́ oníkàlùkù sórí kódò anábìnrin wajabat sallallahu alaihi wasallam ọdúnkọ́ kó mi kọjá thumma marru bi ukhra fa'azinaw 'alayha sharran faqala an-nabiyyu wajabat ìṣẹ́lọ́wọ́n bá tó lè pàwọn ọmọ múra wọn sẹ́yìn méjì méjì mẹ́ta mẹ́ta ara ilẹ̀ ìdìlọ̀ náà ni ọ̀nà gílọ̀ yẹn náà ní kọ́ lọ rí mọ́lẹ̀ ni alágọ́rẹ̀ ara rẹ̀ ṣíṣà ti kú dáadáa Allahu والله ما صار فقال عمر بن الخطاب رضي الله عنه ما وجبت يا رسول الله واتوا كنقول لي انا بتني وجبت عثمان دان بلون تصلاه كونو تصلاه لكيجي صلى الله عليه وسلم عبد الله بن عمر بن الخطاب قال ما وجبت وانا افاوا ما وجبت kí ni tẹ́ ń sọ tẹ́ ló pọn dandan yẹn náà lẹ́ẹ̀kan ẹni nígbà tó gbé ní eré kọjá ẹni táwọn èèyàn sunkún tán ní kò yọkún lọ wọ́n ti pílẹ̀ náà kọjá gbọ́nà kan ṣe náà rí pìtì lórí àwọn méjèèjì ẹjọ́ kí ni tẹ́ ló pọn dandan náà Anábi sallallahu alaihi wasallam wá ṣàlàyé fún wọn. Àdá fi ní ìtumọ̀ ilé ìdè kọ́ ìran fáwá jábà ti láwọn ìjánná tó rí. Àwọn pé yóò bá lẹ́ni tó ṣèwájọ́ ọ̀rọ̀ tí ò bá yé wọn nínú ẹ̀sì dáadáa. Àdá Ànábì wá ní ṣẹ́rí ẹni àkọ́kọ́ tí wọ́n gbé lọ sẹ́yìn sọ́kọ́. Hádà àdílé ìtumọ̀ ilẹ̀ ìgbẹ̀ kọ́yọ́rọ́. Ẹni tí wọ́n gbé kọjá táwọn èèyàn ń sunkún yẹn. Kọjá bá ìtìláwò lè jàǹdà. Ó jẹ́ ẹni tó ń sin lọ́hùn gbà tó wà láyé ó ń kírun, ó àwọn ará ilé àmọ̀ pẹ̀lú agbájá òsìn ilé tí a bá rìnrìn àjò tí a jẹ́ ní eré àwọn èèyàn mà láì pẹ́rẹ̀ lè mí tíráàbù àwọn èèyàn máa sún fún tíráàbù tí kìí ṣe ìrìnàjò ọdún ni ìrìnàjò ọ̀sẹ̀ àbóṣù àwọn èèyàn máa kí àwọn wọn ẹlẹ̀mí àádẹ́fẹ́ travel báyìí àwọn tọ́jọ́ ń pé tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ àádẹ́mà adágbọ́n fajúrú kọfí sí sọ́nà tọ́tọ́wà ti sún sọ́lọ̀ tọ́bà ẹmà padà sọ́mà bẹ̀rẹ̀ sí fòsókè adúpẹ́ ilé sí mi ọ́fíìsì ma lálàáfíà àbí kọ́gá ìṣẹ̀ má padà kó má padà lé láti ilé ìbùdó lọ yẹn

irú àwọn eléyàn wò lè dá lọ́dọ̀ wọn láìláì kan wọn ti lé ẹlé ẹlé wọn rí ẹbá ṣùgbọ́n ṣe gbogbo ará àdúwà lọ́ta ẹ̀ gbogbo ara gbogbo ara gbogbo majority náà máa sọ pé káyọ̀ tẹ̀gàn kúrò káyọ̀ tẹ̀gàn fún ah, lágbàjá ṣọ̀wọ́n ló àbẹ́ ilé rí ni láìkí

أثنيتم عليه شرا فوجبت له النار واني رأي عمر تنبين لك جيان الذي أثنيتم عليه شرا láwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọrí ṣe lè jẹ́ ń pa rẹ̀ pé alákọ̀ọ́rẹ́ kú عليه شرا عليه شرا gbogbo tó lagídí tó fẹsẹ̀ halẹ̀ jígbà tẹ́ pó orí ilẹ̀ iná ló fẹ́ máa gbé ti láíláí. àfilẹ́ tó máa lè ní ṣàrọ́. ó yá báyìí ní ìsìn ilẹ̀ mọ́ kó máa padà bọ̀. àfilẹ́ tó máa lè ní ṣàrọ́. gbogbo ibi tó nawọ́ sí gbogbo ibi tó nasẹ̀ sí gbogbo ibi tó wà wọ́n mọ́wọ́ kúkúkú òun náà rí láti gbé kúrò yìí o. àfilẹ́ tó máa lè ní ṣàrọ́. àwọn ẹ̀wọ̀n sọ

àti bàbá lágbẹ́jà tó wà nínú òjì ní ìsìnkídẹ̀ ìṣẹ̀rọ̀ ọdún mẹ́rin. wọ́n ha dá sílẹ̀ ìtùmọ̀ lè yìí ṣẹ́rọ̀. tí ẹ̀gbọ́pọ̀ olóṣì alágbájá ń jí bẹ̀rẹ̀ ni ó ló lè ilé ikẹ̀. Fọwọ́ jàbá dílẹ́hù náà. Ọjọ́ ilé ti kan dandan pé náà ní bùdé sí rẹ̀. A ń tún mú ṣùgbàdá Allahi fil ardi. Àwọn wa parí ọ̀rọ̀ ẹ pé a ń tún mú ṣùgbàdá èèyàn yìí náà ni ẹ̀yin ẹgbẹ́ jẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n láti إذا ما يحزنون لفقده فذلك خير الناس قتل وفاته Ẹni máa jẹ́rìí ẹni ẹni máa wá tẹ̀sífáì sí tẹ́yàn ẹ ṣe lọ́dọ̀ Ọlọ́run. Aláàṣúradá. Kí lọ fẹ́ sọ ń pa èmi kí lọ Lórí ẹ̀gbọ́gbà wá tá fẹ́ jẹ́rìí, lórí ilẹ̀, tá wá dúró lọ́dọ̀ ọlọ́run pé mọmọ lágbájá mọmọ orúwà tó wù. Aláàrẹ ni sí ni. Ṣúgàdá ọlọ́hìn. Ìwà wọ́n jẹ́ agan. Àrùdé kò lò náà. Àti àlágbájá kẹ àwọn ilé wọ́n yè ké wọ́n ya bàtì jẹ́ gbogbo sọ́fẹ́ sọ́npa ẹ̀ máa lọ rú. lina jihadi jẹ̀mí ìlànà kúlù náà fúsì bí ìdáàtìkì. mọ́tàkàlùkọ́ náà yẹn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lè níwò kalẹ̀ dọ́lá o ọlọ́run sọ fún abẹ́ náà nínú àlùkò náà pé yáyọ fún ma kọjá wọn. yá ayùhà lẹ́bí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an. Ya ayyuhal ladhina amanu. Ọlọ́run pọ̀lọpàá òdodo. Ittaqullah. Ó tó wá ń tẹ̀ mọ́ wa létí pé ká páyọ̀ wọn ọlọ́run. Wal tanzur nafsun ma qaddamat lighadin. Wọ́n ní kọ́ ní kálukú èmi àti lọ yẹ̀wò kí Inna Allah

Abẹ́fẹ́ ti ti àtírí fòrò adìyẹ o. Tàíṣù mi ná dúníyà ka a nà ka tàn kẹlòdó wà tó fún sí tó fi hà kó lẹ́yà omi wà tàn ha sódó. Tàíṣù mi ná dúníyà ka a nà ka tàn kẹlòdó. ń lè ṣẹ̀mí láyé bí ìgbà tó fẹ́ ju sáyé. Tàíṣù mi ná dúníyà. Kí ni àti ẹ̀ ti ẹ̀rọ inú àwọn táwọn wò lánàá bí ìgbà tó máa fi wá sáyé tó àdínàdẹ̀ tí ìgbà tá ṣùgbẹ́ kí wọ́n sáyé tán ti fi wá sáyé lọ. Ta'ishu mina dunya ka'annaka takhluduun. Ẹlẹ́mẹ́ta rẹ̀ tí ń wò bí ọdún mẹ́lẹ̀ sáyé pé ilé ìkẹ́ ó ti àgbádídé. Ta'ishu. Ó dẹ̀ jí ń bẹ̀ ó ṣe ń ṣẹ̀ mi. Mina dunya ka'annaka takhluduun. Lẹ́yìn àti nìkan tí mo fẹ́ ká tì mú ni pé nínú àwọn tá a jọ wà láyé lónìí tá a jù ẹ̀ Iná àti àjọ wà láyé lóòdé tó jù wá lọ, ètò máa jíwájú wa lọ́wọ́ ò. Tàíṣù mi ná dúníyà kàánà kàtà kálò tó ń. Ẹjẹ́ tí kí ní ẹlọ́wà nínú bírèdì wa ká máa bójoojúmọ́ rò. Wà túbú sí tòfí ńlá kò láyá omi wà tàn àṣòdó. Ní àbá tẹ́ bójoojúmọ́ ronú tààsọ̀ yìí pẹ̀lá ní ọlọ́run á ara èèyàn balẹ̀ wípé nínú

kálukú wa náà máa tàà jùlọ rẹpẹtẹ nínú wọn. àtàǹsà àbí ànálẹ̀ hajjífà àyà àti ìwọ̀yà kí n tó lò. táwa náà mọ̀ ní pé kú yẹn máa kàn dé dídì. àtàǹsà àbí ànálẹ̀ máa tà àyà àti ìwọ̀yà kí n tó lò. ṣé àrònú ni pé òjijì náà ni kú máa ń dé ni. àtúbí kọ́bí làwọn sílẹ̀ lè máa ti láwọn àǹtà tó bó sí dò bàtó bó làwọn sílẹ̀ lè máa ti láwọn àǹtà tó fòsí tó pẹ̀lú bó ṣe wá gbọ́wà tuntun yìí náà gbogbo tó gbọ́sánà lọ ní ká ṣe ó tún wá wúwo láàrẹ láti ṣe pàtóbù gbogbo ń sọ́lọ̀ ọba wá tún ní kò má ṣe mọ́ ó tún wá wúwo láàrẹ láti fílẹ̀ pàtóbù kọ́bí làwọn lèlè làwọn ó tì àtọyàn títí títí báyìí a máa fún yàn ní sígnà dígbà tẹ́ pé má dáhùn jàrí máa jáyé orí ẹ àà ah, irọ́ ni ọ alákòóbá ni ọ mú tó lẹ́ ń tàn wá nílẹ̀ náà lè ṣù tó ti gbàkóso oríṣiríṣi àwọn ètò ayé kan máwọn ẹ̀dẹ́ èèyàn lọ́wọ́ láyé tí ò jẹ́ kí wọ́n rújú يلا نسبيا ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ايه يصفني شيطان اكو طلع اكبرك طلع فيك الغرور الغرور الغرور ẹlẹ́tàn jẹ́ Alọ́nà wà látẹ́kù rọ́nàkùn ìlhàyàtù dúnìyà. Wà látẹ́kù rọ́nàkùn ìlhàyàtù dúnìyà. Ẹ má gbẹ̀tàn jẹ pẹ̀lú yòròyòrò ayé. Wà láyẹ̀kù rọ́nàkùn billahi lagaru. Ẹ má máa wọ́ra ní wò pé á, ah, àápùrọ̀ ah, pẹ̀lú mo ṣe wáyé, àìmínà mójú tẹ́ ẹ̀tì mi gan, ah, àáyé, ìfẹ́

wàákàn sáfún sáfún sáfún sáfún ló máa jẹ tó máa jẹ sábàbí. fàlátà gúnrọ́ náà kò múlẹ̀ háyà tuntun níyà. àníyàn lọ ń lọ náà nìyẹn ọlọ́ni ẹ má gbẹ̀tàn jẹ pẹ̀lú ayé. gba

Àtọ̀gbà ọ̀díwà náà rí ti wà gbogbo ẹ̀kọ́. Ẹfúnà lè hayá tó ìwà ẹfúnà máa máa láti tàbí ha. Ilé ayé. Ẹfúnà lè hayá tó. Láyé tó bá kírun tó ṣe ìsìlámù nìkan lórí èrè ayé jẹ. Ẹfúnà lè hayá tó. Ayé ọ̀yọ́fúnà máa máa lágé tàbí ha. Ọ̀pọ̀ tó ní kálukú náà ní nínú ẹ̀ máa tán. Iná líbàkọ́ àlèwádìí hílkọ́ lè kí sọ́màdé. Ọ̀pọ̀ tó ṣẹ́kù náà tó máa kù láyé náà ni ọlọ́run ọba tó dáyà. Iná líbàkọ́ àlèwádìí hílkọ́ lè kí sọ́màdé. kọ́ lánàá tí wọ́n ṣe foundation

bá fún yàn má dẹ̀ ṣàbòsí má ṣọ̀tẹ̀. Àmìlẹ̀ kọ́lọ́kọ́. Ohun tó bá nínú kápá láti fi ṣàánú ọmọ làkejì. Rọ́bù náà sì yá rọ́hà ọba ti ń ṣe irú ẹ̀ ọba tó ní wọ́n náà. Wàlá ya zálù bí fi má dàdí. ya zálù bí fi má dàdí. Sẹ́yìn abájẹ́ni tó ń ṣe dáadáa láyé tó ń sílẹ̀ tó ti fi dáadáa pẹ̀lú ẹ̀.

èyàn kúrò níbi ìdánilẹ́kọ̀ọ́ ń lọlé ó dẹ̀ ti bẹ̀ tán innamal mar'u hadithun ba'dahu ah, ọmọ ìdíyàn láyé ìtàn níwà ò innamal mar'u hadithun ba'dahu bá máa tí ìbá ìdí ìṣẹ̀lẹ̀ sálà súnmọ́ ẹni kátà àjọ bẹ̀rẹ̀ sáàjọ parí yìí ní mọ́bọ̀rọ̀ ìdí wúwo iná malmari hasan alima wà á. tó dáa jùlọ ní ká hasan alima wà á. káfí dáadáa lọ́lẹ̀ ẹ̀kan tí mo bẹ ọlọ́run wọn mọ̀ ya wa Abu Fawzan lè tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run kọlọ̀n kó máṣẹ́ jọ kó máṣẹ́ bá wa kẹ́ wọn kọlọ̀n kó jọ kó máṣẹ́ bá wa kẹ́ wọn kọlọ̀n kó bá ṣe kú nísìnyí fún wọn àti gbogbo ọmọ ìyá táàmà náà tí wọ́n dákẹ́ sójú ọ̀nà tọ́lọ́run a kìí fi kó yọ ní tí kèfèrí pápá bá kú kìí ṣe tó láẹ̀rin lọ àkàn nílé ṣàdúwà fún ní pé kọ́lọ̀n kí sáré jẹ́nà torí kò ṣiṣẹ́ rẹ̀ ọ̀dẹ̀ nílé ṣàdúwà kọ́lọ̀n kí ọlọ́n kẹ torí kì í ṣe ní ìkẹ́ torí pópò sí lọ́n ọbátàdẹ̀ fẹ́ bèèrè pópò kẹ náà ló kọ tí ó sì ṣùgbọ́n àgbọ̀dọ̀ ma wá rẹ̀ ní ká ma wá fò sókè alákọ̀ọ́rẹ́ ara rẹ̀ lọ ṣùgbọ́n tó wá ti rí pé ẹni tó tẹ̀wájọ́ mọ̀ ya wá tó tún jẹ́ sílọ̀n sílọ̀n tí ẹ bá padà sọ́dọ̀ ọlọ́run tàbátí gbọ́ tó bá jẹ́ pé ẹni tá a jẹ́ tó wá mọ̀ ẹni tá mọ̀ pàápàá kan dédé gbọ́ ọgbọ́dọ̀ fàdó àrùn ṣẹ́ sí á ń bèèrè ẹni tá a jẹ́ tó wá mọ̀ wọn náà tó lè sáàbọ̀ àjúà àjúà àti pèlé àjúà látọ̀dọ̀ wa ọ̀dọ̀ ọlọ́run kó jọ ya wa náà àti gbogbo كما درج القرون وغلهم درج كما درج القرون وغلهم ما غلهم والمرء غير مخلد àwọn ti wáyé bí

oná ni pé máa gàláhùn wàlìmọ́rù ọ̀rọ̀ mọ̀kànlẹ́dì wọ́n tó máa yẹn kúrò láyé tí ṣe kú tọ́lọ̀n fi wá pa wọ́n tán fi lọ táwọn fi jẹ́rọ ayé máa tán fi dèrò ọrùn. ọlẹ́mọ̀rún ó bẹ̀rẹ̀ mọ̀kànlẹ́dì àwọn táàkùnlẹ́ náà ní jù sáyé àwọn náà lè jù sáyé o ọlọ́run bá tó lẹ̀ ní o ká máa ṣe bígbà jẹ́ pílẹ̀ ọjọ́ ìrìn ní ṣúwà

قل إن الموت الذي قل إن الموت الذي تفرون منه Ọlọ́run bá ní sọ fún ọ pé ikú ilé ìtàwọn èèyàn sá fún tọ́ọ̀bẹ̀ kú. Fa'innahu mulaqikum. Ọlọ́run Ọlọ́run ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba. Fayunabbi'ukum bima kuntum ta'malun. Àwọn àbúwá nínú gbogbo tàbá yẹ wá sí. Rẹ̀ tazawwad jamila min fi'alika innama. قرين الفتى في القبر في القبر ما كان يفعل تزود جميلا من فعالك إنما من فعالك إنما قرين الفتاة في القبر ما كان يفعل قرين الفتاة في القبر ما كان يفعل

dáadáa tí yàn bá ti láyé ní ọ̀rọ̀. Wàrí inú lè fàdá fílé kọ́bùrì máa kà náyẹ síná ayún. Gbogbo iṣẹ́ tí yàn ń ṣe gbogbo tó tí yàn ń pa láyé tí yàn bá dénú sàárè tí yàn ṣe láyé náà ló kù tó fẹ́ kù pẹ̀lú yàn. Ohun tó fẹ́ kù wá kù nìyàn. Ẹ̀sìn ni ó kù wá kù nínú sàárè o. Irun kíkí ló máa kù wá kù ń bẹ̀ o. Ìwà rí ló máa kù wá kù ń bẹ̀ o. Tí yàn bá lọ gbọ́ tí ó gbà báyìí pẹ́rẹ́, tí a bá gbọ́ tí ò yí padà tí a bá gbọ́ tí ò sí lọ́hun tí kú bá dé tọ́lọ́jọ́ bá dé. Tàbí wà díje mí láhùn mi ń fi àlíká ìnà máa kọrí inú lè bàtà fi lè kọ́bùnrin máa ká náyà fún alò. Ayé lè máa yẹ pé dáadáa ló ń ṣe, ìwọ fúnra ara rẹ̀ náà kúkú mọ́ tó ń ṣe. Wà ń tàmàṣìbú láhùn bí يرضى به الله تشكله بغير الذي يرضى به الله تشكله àbí ọlọ́run bá nínú àánú ẹ̀kójọ gbọ́n òkú mùsùlùmí lè tí wọ́n ti lọ yìí ọlọ́run bá ṣẹ̀bà wà kẹ́ wọn ọlọ́run bá wà kẹ́ wọn bá wà ṣe kúlẹ̀ sílẹ̀ fún wọn ọlọ́run bá wà ṣètàárẹ̀ bọ́ ṣe ní àbàtà kan nínú àbàtà ìjẹ́nà fún wọn ọlọ́mà ṣe tààrí ní ọgbọ̀n kan nínú ọgbọ̀n náà fún wọn ọlọ́mà ṣe tààrí ní ọgbọ̀n kan nínú ọgbọ̀n náà fún wọn ọlọ́mà ṣe bá wa ṣe àyè náà ní àyè tẹ̀kùn àyè jẹ́ra fún wọn bọ́ المسلمين اللهم اغفر لموتى المسلمين اللهم اغفر لموتى المسلمين اللهم نقني من ذنوبهم كما ينقى الصب الأبيض من الدنس اللهم أبدلهم أهل خير من أهلهم والزوج خير من زوجهم اللهم زدهم في الخيرات يا رب العالمين اغفر لهم يا رب العالمين ارحمهم يا رب العالمين صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته